tó ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa o ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi mo kí yín níbikíbi tẹ́ ti láǹfààní àti máa gbọ́ wa wípé etí tẹ́ ẹ fi ń gbọ́ wa kò ní di bákan náà ojú tẹ́ ẹ fi ń rí wa kò ní fọ́ àwa láwọn máa wá ẹ̀yin náà láwọn máa bá ọ yé yé yé àṣírí ti tú o àṣírí ti tú a ti mọ ìdí tí wọ́n fi pe ìpàdé lọ́balọ́ba ní ọjọ́ keje oṣù kọkànlá. Eh? ìjọba nàìjíríà ṣe àdúrú nǹkan tẹ́ ẹ ní lọ́kàn rèé èrò tẹ́ ẹ ní lọ́kàn rèé tẹ́ ẹ fẹ́ tẹ́ ẹ fẹ́ approve ǹjẹ́ ẹ ti gbọ́ wípé ẹ kú ìpalẹ̀mọ́ gbogbo ọmọ nàìjíríà mo ní kí ni o sharia law tuntun tó tún bọ̀ yìí àti amalgamation tuntun tó wọlé dé wẹ́ẹ́rẹ́ èmi náà wò náà tó fi lè pe ìpàdé lọ́balọ́ba tó fi jẹ́pọ́ tún sọ pé kí ọmọ adéyẹmọ wá ó máa nídìí ṣe rí òfin tuntun yìí ni wọ́n fẹ́ tún fi mú de àwọn ọmọ yorùbá mọ́lẹ̀ òfin yìí lọ́wọ́ fi dè wọ́n mọ́lẹ̀ ó ga o ṣé ẹ̀mọ̀pọ̀ tún ti ń pinnu láti lè rí i pé àwọn tún dá yorùbá padà sóko ẹrú ẹlẹ́ẹ̀kejì tẹ́ ò bá mọ̀ ṣe rí lára àwọn ohun tí ó fẹ́ ṣẹlẹ̀ nínú ìpàdé tó ń bọ̀ yìí ìyẹn ti pàdé lọ́balọ́ba kò ju pé láti lè sáìn yorùbá sínú amalgamation míì tó tún ń bọ̀ láti tún lè kó yorùbá padà sí ojú ẹ sí ká sọ pé sínú oko ẹrú ẹlẹ́ẹ̀kejì láti lè fi mú yorùbá mọ́ àwọn lọ́tún ti ṣe é pé àwọn lọ́balọ́ba o torí bí kì í bá ṣe bẹ́ẹ̀ wọ́n ní gbogbo lọ́balọ́ba ilẹ̀ yorùbá ló ń bọ̀ kẹ́ ẹ̀ lè mọ̀ style style wọ́n fẹ́ fi renew èyí tó wà lẹ̀ amalgamation yẹn wọ́n fẹ́ fi renew ẹ̀ láti fi lè jẹ́ kí yorùbá tún bọ́ sí ẹnu ìyàlẹ́lẹ̀ kejì bẹ́ẹ̀ tó bá dẹ̀ máa sọ lọ wá ní for settlement ẹ̀ mọ̀ ohun tó fẹ́ settle wọ́n máa sọ fún yín pé fún àlàáfíà láti fi lè jẹ́ kí ojútùú wà irọ́ ni wọ́n ti ń dọ́gbọ́n gbé òfin ṣàríà lọ àti amalgamation míì wá ibi tá a tún lọ dé ṣe rí ìpàdé tí wọ́n fẹ́ ṣe yìí ipa méjì ni ká sọ pé ó máa pín sí ipa méjì ni ká sọ pé ó máa pín sí nítorí wípé yìí tó bá máa ṣèkan ní ojú táyé ní ojú mọ́mọ́ tó jẹ́ pé gbogbo etí ló máa gbọ́ gbogbo ojú ni ó máa rí bó ṣe ń lọ ṣùgbọ́n deep down wọ́n á sì ṣèkan lóru ṣẹ́rí ti òru yẹn gangan gangan òru òyìn ọlọ́pẹ̀ ni òru àtúnyàn ó ti yé yín òru àtúnyàn tó túmọ̀ sí pé òru yẹn gangan ló máa ṣeṣẹ́ wọn ṣe rí tòru yẹn lọ́ máa ṣẹ̀ṣẹ̀ wá máa pín lé wọn lọ́wọ́ bóyá ẹ máa tẹ̀ sójú ẹ̀ ẹ máa sign nítorí pé amalgamation ti tẹ́lẹ̀ yẹn ni wọ́n fẹ́ renew tó dẹ̀ jẹ́ pé ó máa kó gbogbo ọmọ Yorùbá sí oko ẹrú ẹlẹ́ẹ̀kejì ìdí ni tá a fi ń pariwo pé gbogbo ọmọ Yorùbá ẹ jí ẹ má jẹ́ kó tún mú wa lóko ẹrú lẹ́lẹ́ẹ̀kejì ẹ má jẹ́ kó tún mú wa lóko ẹrú tá ò tún fi ní lè bọ́ ń bẹ̀ torí tá a ṣe sọ pé olóyè adéyẹmọ ìgbòho ṣà bó ṣe ń lọ wájú kí àwa náà ká máa sọpọ́ọ̀tì bàbá pẹ̀lú pẹ̀lú mo ṣáà sọ ìpàdé lọ́balọ́ba yìí ò ní banu bẹ́ẹ̀ ni ara ìbáyìí so gbogbo ọmọ yorùbá another amalgamation tún ti jáde amalgamation mìíràn tún ti jáde ṣùgbọ́n tí gbogbo àwọn ọmọ yorùbá bá ti gọ̀ ọ́ tó ti sùn lé kó má jẹ́ pé òkú ẹrú ẹlẹ́ẹ̀kejì la tún fẹ́ wọ̀ yìí ẹ wo ẹyin ìyá mi bàbá mi ẹ bá wa share ẹ bá wa subscribe ẹ tẹ̀ sójú ẹ ẹ share ẹ jẹ́ kó lọ viral ẹ jẹ́ kó yí àwọn èèyàn pé a a ò gbọ́dọ̀ gbà ó a ò gbọ́dọ̀ gbà fún oko ẹrú ẹlẹ́ẹ̀kejì Yorùbá Nation wa ni kó dúró ṣẹ́rí gbogbo ọgbọ́n gbogbo àyíníke tí wọ́n ń lò láti fi lè rí wípé àwọn tún dá wa padà sóko ẹrú bẹ́ẹ̀ ni ìdí ni tó tún fi pé olóyè Ìgbòho ṣà tó fi ní ó gbọ́dọ̀ wà ní mítìn ẹ ti rí bẹ́yẹn torí tí àwọn baálẹ̀ yorùbá bá ti kọ́ ọ torí kò ẹ̀ṣẹ̀ ṣáàlì kọ́ déédéé bu ọwọ́ lùwé láì ṣe pé wọ́n go through it tí wọ́n bá ti lè buwọ́ lù ú ọ̀wọ̀ òkú ẹ̀rú ẹlẹ́ẹ̀kejì nìyẹn ẹ jẹ́ ká àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn ẹ gbọ́n tí àwọn èèyàn sọ Yorùbá nation la o no retreat no surrender bẹ́ẹ̀ ni o la sọ fún yín wípé ẹ bá wa share like ẹ subscribe bẹ́ẹ̀ ni àwa yorùbá ò ní gbà a ò ní gbà fún wọn yorùbá nation la fẹ́ àwa ò fẹ́ another renew amalgamation yorùbá nation no going back bẹ́ẹ̀ ni yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ yorùbá ló jẹ wá lógún no going back yorùbá nation nìkan ni ọ̀nà àbáyọ bí wọ́n fẹ́ o bí wọ́n kọ̀ o yorùbá nation ó ti dúró tán ó dẹ̀ gbọ́dọ̀ dúró ni forever and forever kò sí nǹkan kan tá a fẹ́ ju Yorùbá nation lọ bẹ́ẹ̀ ni òmìnira wa la fẹ́ now now ẹ jọ ẹ má mú nǹkan tó papọ̀ mọ́ amalgamation extension wọlé wá o nítorí àbánikán dá ikọ̀ kankan ò lè mi òkúta gbogbo èrò ibi wọn lórí ilẹ̀ yorùbá kò ní í ṣe ní orúkọ àwọn alálẹ̀ ilẹ̀ yorùbá o ìròmí wọn tó ń jó bẹ́ẹ̀ ni o ìròmí tó ń jó lórí ọmọ onílù rẹ̀ ló wà ní ìsàlẹ̀ omi o àwọn onílù rẹ̀ ni àwọn ìjọba bẹ́ẹ̀ ni ọlọ́run á mú wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ni yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ yorùbá ló jẹ wá lógún ọlọ́run ọba kò ní gbà fún wọn o ojú máa ti gbogbo wọn ni ní ìgbẹ̀yìn láṣẹ Èdùmàrè wọn ò ní í ṣe lágbára àwọn alálẹ̀ yorùbá nation la fẹ́ yorùbá nation nìkan ni ọ̀nà àbáyọ bẹ́ẹ̀ ni o no going back yorùbá nation àwàdà kẹ́ríkẹ́rí ànádá kínni ànádá amalgamation ìyẹn kọ́ la fẹ́ o òmìnira wa la fẹ́ we need our Yorùbá nation so that Hausa can run the Sharia law bẹ́ẹ̀ ni káwọn Hausa máa ṣe Sharia law yẹn bẹ́ẹ̀ ni kọ́ máa ṣe ṣàríyá wọn lọ kó má dí wa lọ́wọ́ torí àfẹ́ wà lọ́tọ̀ọ̀tọ̀ a kò ní gbà fún wọn bẹ́ẹ̀ ni ọlọ́run gan elédùmarè yóò máa wà pẹ̀lú wa àwọn alálẹ̀ yóò gbà wá lọ́wọ́ àwọn ìka ènìyàn yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ yorùbá ló jẹ wá lógún yorùbá nation la fẹ́ ní kíákíá no retreat no surrender my brother my sister as far as this country dey concern na yorùbá nation we want you. la fi sọ pé àgbẹ̀ ò mà ní roko títí ó gbàgbé lè bó bóyá onílé àrèlé la sọ pé god bless yorùbá nation ó dàbọ̀.